àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. màsíù tá à ń retí Ìsá ọmọ màríyàmá kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ tí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú. Kúrọ̀nì ní Ríza ní Ríza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ Kúrọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọ́ ṣọ́wa káàmẹ́lì kété ríru bí ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn ìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òfin ká láwùrán wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń ṣe rẹ̀ yìí túbí máa ń ṣe yìí ó lè kó tẹ́jú bá àbọ̀rùn. bẹ̀rẹ̀ tó bí máa ṣe rẹ̀ yìí.

èèyàn wá ní ara wa ní oníjú bíi ó ti wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní oníjú bíi ó ti wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní oníjú bíi ó ti wà ní ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní. Túbí túbí máa ń ṣe rẹ̀ ni túbí máa ń ṣe rẹ̀ ni kí ni kó tẹ́sí bá àbọ̀ mọ̀ ó ní wọ́n tó jára jàrá. Ọ̀yẹ̀ ni wọ́n lọ sí ilé ìgbà ilé ẹ̀rọ púpọ̀ oṣù làbẹ́ ló púpọ̀. Báwo lọ máa lè ní kẹ́kọ̀ọ́ àtẹ̀rẹ̀ yóò mú ní ilé látara yóò lọ sí ká. Kò ní dọ̀dọ̀ sí kò ní dọ̀dọ̀ ẹ̀. Yóò máa jẹ́ ká yóò máa ṣe eré ẹ̀ lọ. Wọ́n ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní oníṣúfì ní wọ́n ti wà yí ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní oníṣúfì ní ti wà yí ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní oníṣúfì ní wọ́n ti wà yí ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ní oníṣúfì ní ti wà yí ara wa ní èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ni oníṣòfin bọ́ọ̀lù wa yìí ara wa ni èèyàn wa ní ìgbà láà. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nínú Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ ọjọ́ tòní tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 26 oṣù kejì oṣù sọfàr ọdún 1444 onínàjọ́ júmọ́ kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa kárí ìrun júmọ́ náà kí pẹ̀lú ayọ̀ ìdùnnú àti àlàáfíà kí Allah sì tẹ̀wọ́gbà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tọ́ asòfíà ètò yín asòfíà zátù tọ̀ríkọ́ khalafat al ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí Islam episode forty three òní afẹ́ṣe ní àárọ̀ tòní episode forty three ohun tí ohun tó sì máa jẹ́ kókó ìwádìí ní àárọ̀ tòní òun ni igun wo ló máa wọnú àlìjẹ́ náà nínú àwa mùsùlùmí igun wo ló máa wọnú àlùjànnà nínú àwa mùsùlùmí. àkọlé yìí ohun tó bí òun náà ni ọ̀rọ̀ tí a fẹ́ gbọ́ yìí o. ìlànà kan tó lè gbé ìwà ìjẹ́nà tó ju bàbá òkú lọ. Òṣèlú ti àbá lórí ìlú ọlọ́run. Ọlọ́run ẹ̀rọ ìlú ọlọ́run tó ń tẹ́ wọ́n ìjẹ́nà àfikún jẹ́ òṣèlú bí. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí o. Lórí ìdílé yìí, kò ṣe ìlànà kan tó lè gbé ìwà ìjẹ́nà tó ju bàbá òkú lọ kò ní ìjàmbá lórí ìlú olóhùn. Bàbá bá ti lè lọ lọ́wọ́ wọ́n ti lé wọ́n ìlú náà àfikún jẹ́ oníṣú bí. Lórí ìdílé kò sí ìlànà kan tó lè gbé mi wà nìkan náà tó ti bàbá wù lọ. Kò ní kò ní ìjàmbá lórí ìlú olóhùn. Bàbá bá ti lè lọ lọ́wọ́ wọ́n ti lé wọ́n ìlú náà àfikún jẹ́ oníṣú bí tọ́ a ti gbọ́ ohun tí bàbá yìí sọ bàbá tó sọ̀rọ̀ yìí àgbàlagbà ni wọ́n wọ́n pera wọn ní àfáà wọ́n pera wọn ní mùsùlùmí ṣùgbọ́n wọ́n ní onísúfì ni àwọn onísúfì ẹ̀sìn ẹ̀sìn lọ́tọ̀ sì ni ẹ̀sìn súfí ẹni tí ó bá tí yí bẹ́ẹ̀ yóò yé lọ́la bí ó bá yí ọ bẹ́ẹ̀ yóò yé lọ́la pé ẹ̀sìn míì lọ́tọ̀ ni ẹ̀sìn súfí fún wípé súfí àsùfíà tàbí àfàsọ́wúfù ó jẹ́ sì míì lọ́tọ̀ ló fi já sí pé wọ́n pẹ̀ka sí ohun tó lé ní seventy three wọ́n pẹ̀ka sí ohun tó lé sí seventy tọ́ ànábì sallallahu alaihi wasallam ó ní ìjọ òun máa pín sí seventy three ìjọ sufi àwọn ti pín sí more than seventy three bàbá yìí sufi kọ̀dìríyà ni wọ́n nínú ìpè tí súfì pín sí ọ̀kan nínú rẹ̀ ní alikọ̀dìríyà oníkọ̀dìríyà ni wọ́n ló sì fi já sí wípé sọ̀látù sábíkì ìsọnu òun ni wọ́n ń polongo fún ayé òun ni wọ́n ń polongo fún ayé ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí wípé kò sí ìlànà tí ènìyàn lè tọ̀ tó lè fi wọ àlìjẹ́ náà àfi kí ó jẹ́ ìlànà súfì ọ̀rọ̀ yìí ṣòdodo ni tàbí irọ́ ẹni tí wọ́n láwọn tẹ̀lé asheikh abdulkadir alijilani rahimahullah ǹjọ́ sọrú ẹ̀ rí bí àbí bàbá yìí ṣé wọ́n mọ kí ó ju sheikh abdulkadir alijilani lọ bí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Sheikh Abdulkadir Alijilani ọ̀rọ̀ tí wọ́n fi ọwọ́ ara wọn kọ sílẹ̀ lójú ayé wọn bàbá yìí tíra ẹyọ kan ṣoṣo ni bàbá náà ṣe òun náà sì ni tíra fi ń pè ní àlìgúníyà ìtọ́ọ̀lì bí alehak tíra náà òun ni mo fẹ́ fi hàn wá tí àtẹ ń pè ní àlègúnníyàrá o lìtọ́ọ̀lì bí tọ̀rí kìlẹ̀ hákì azza wa jalla lèlè imam abdulkadiri ibn musa ibn abdullahi alijilani bàbá yìí bàbá tó kọ yìí abdulkadiri ibnu musa ibnu abdullahi alijilani wọ́n lólé ayé láàrin four seventy ìjìrà wọ́n délé ayé ní four seventy ìjìrà wọ́n sì kúrò láyé ní five sixty two ìjìrà ok gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú kọ́pà uh, péjì tíra yìí ẹ jẹ́ á gbọ́ nǹkan tí bàbá yìí fẹ́ sọ fún wa nínú tírà wọn. bàbá yìí nínú tírà wọn yìí ní abẹ́ alikismu afani alikismu asani aliakoid walifirak alislamiya aliakoid walifirak alislamiya ojú ewé one seventy three ojú ewé one seventy three ṣẹ́tìrì ojú ewé one seventy three lábẹ́ àkọlé alikismu asani al-aqaid wal-firaqu al-islamiyya bàbá ìfẹ́ bá wa sọ̀rọ̀ o bàbá tẹ́ ń pè ní Abdulkadir al-Jilani ẹgbọ́n tó fẹ́ sọ ó ní wa amma al-faslu athani ní ti ìpín kejì nínú ọ̀rọ̀ tí à ń bá bọ̀ lábẹ́ àkídà àdìsọ́kàn mùsùlùmí fi bayani maqalati al-firaq ad-dalla an tariqil huda ní ti ìpín kejì yìí ìsọ̀rí kejì ọ̀rọ̀ a fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ bayani maqala a fẹ́ fi ṣe àlàyé ọ̀rọ̀ nípa àlèfírákù àdọ́ọ́là nípa àwọn ìjọ tó ṣìnà àwọn igun tó ṣìnà á ń tọ̀rí ìkìlè húdà tí wọ́n ṣìnà kúrò ní ojú ọ̀nà mọ̀ bàbá yìí fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn ìjọ ìjọ ìjọ ẹlẹ́sìn ìsìláàmù àmọ́ táwọn ti ṣìnà táwọn ti jáde kúrò nínú ìsìláàmù wọ́n ti ṣìnà àlèfẹ́ràk àdọ́lá àǹtọ̀rí ìkèlè húdà àwọn ìjọ tí wọ́n ti ṣìnà kú olójú ọ̀nà mọ̀ ojú ọ̀nà mọ̀ ní ojú ọ̀nà Islam àwọn tí wọ́n ti wá ṣìnà kúrò ń bẹ́ẹ̀ àmọ́ tí wọn ò yéé pera wọn ní mùsùlùmí bàbá ìfẹ́ ṣàlàyé fún wa bàbá ní fali asilu fi dáàlìká ẹjẹ́ máa ń ṣe kó tóbi dáadáa torísì ni wọ́n tún máa wí wòròwòrò míì tí wọ́n wáyé wá wí. falẹ̀ asìlù fìdá àlìkà ohun tó jẹ́ ìpìlẹ̀ níbi ohun tá a fẹ́ sọ yẹn máa rúwìyá àǹkẹ́fì rí ibùnú abdullahi òun náà ni ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ kẹfì rọmọ abdullahi ibùnú amúrín ibùnú auf an àbíyì an jáde yìí òun ni ọ̀rọ̀ tí kẹsìrì gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀ abdullahi tí bàbá rẹ̀ náà gbà wá láti ọ̀dọ̀ bàbá bàbá bàbá e, bàbá tiẹ̀ náà tí ọmọ jẹ́ bàbá bàbá fún kẹsìrì òun náà ni amúrọ̀mọ áùfì kí aláwọ̀ yọ́nú sí i kó rọ́nú sí bàbá bàbá bàbá bàbá ló jẹ́ sọ̀hábí ó sọ pé kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ àlọ́hù kí ìkẹ́ àti ọ̀là àlọ́hù máa bá ọ sọ pé látẹ̀sílùkánà súnànà máa ń kàbùlákùn á ẹ̀yin mùsùlùmí ẹ padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó síwájú yìí ànẹ́bì ń sọ ó ń wọ́nu wálẹ̀ ó ń kìlọ̀ fún wálẹ̀ ó ń kìlọ̀ fún àwa mùsùlùmí lásìkò àwọn sọ̀hábà ó wá ń kìlọ̀ fún wọn sílẹ̀ dè wá wípé látẹ̀sílùkànnà súnànà mọ̀nkọ̀bùlákùn ẹ padà máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó síwájú yìí hadiwa náàlì bí náàlì ní sísẹ̀ntẹ̀lé wàlàtà àkùzánà mísílà àkàzíìn in táwọn náà bá gbámú lódì ní ṣìnà irú ẹ̀ náà lẹ́yìn náà padà gbámú tẹ́ẹ̀mọ̀ pè ní ìsìláàmù ń ṣíbúra ń fà ṣíbúra bí ohun tí wọ́n bá gbámú ní ṣìnà yìí tó bá mọ bí ṣíbúrú ẹ̀yin náà gbà bí ṣíbùrù mú ṣíbùrù ni tá bá na ìka àtàǹpàkò wa tá a yà kàtàkàtà kúrò lára ìka àfàbẹ́là òdiwọ̀n tí ń bẹ láàrin rẹ̀ yẹn ní ń pè ṣíbùrù wà ń zìrá à ń fà zìrá à ń tí n tí àwọn ti bí náà bá fi jáde kó nú ẹ̀sìn tó bá tó apá kan báyìí zìrá ẹ̀yin náà ẹ̀ jáde kó nú ẹ̀sìn ní òdiwọ̀n apá kan wàyí ń bá fàbá àníṣe tó bá jẹ́ odidi apá dìrá ní tiẹ̀ láti orí ọwọ́ ọmọ níka títí dégún ọ̀ tó bá tún ju báyẹn lọ yóò tún di bá fàbá tí ohun tí àwọn tó ṣáájú yín ìyẹn àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra táwọn náà bá fi odidi apá jáde kúrò nú ẹ̀sìn ẹ̀yin náà ẹ̀yin náà tún jáde kúrò nú ẹ̀sìn àtàlà òdákàlú fi júhùrì dọ́bín kódà títí débi pé tẹ́ bá ń sá lọ kó nú ẹ̀sìn tí wọ́n lọ kó sínú wo agílíntí làdàkàtún làdàkàtún fi ìmáà ẹ̀yìn náà ẹ̀ bá wọn wọnú ẹ̀ ìkìlọ̀ lélẹ̀ yìí o láti ọ̀dọ̀ àlejò Muhammad sallallahu alayhi ìkìlọ̀ àsọ́ọ́lẹ̀ àsọ́ọ́lẹ̀ ìkìlọ̀ òlélẹ̀ ìjẹ́ so wípé tóun bá padà kúrò láyé o ẹ̀yin mùsùlùmí ha ẹ padà dẹni tí ó máa wo àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra kọ̀ṣe tó dá sí pé bí wọ́n bá ṣe ń jáde kó nú ẹ̀sìn lẹ́yìn náà mọ̀ jáde kó nú ẹ̀sìn gradually gradually gradually títí tẹ́ fi jáde kó nu ẹ̀sìn tán pátápátá tẹ́ wàá lọ sá sí inú ihò agílíntí ànẹ́bì fi ọ̀rọ̀ yìí ṣe ọ́fíìsì àpamọ́ ni wípé àwọn èèyàn jáde kó nu ẹ̀sìn tán pátápátá débi wípé wọ́n wàá lọ kó sí inú ìranù tí wọ́n wàá lẹ̀kẹ̀kẹ̀ mọ́bẹ̀ agílíntí wọ́n ní ebi ní pagílíntí kú agilintí àbí agilintí e, ebi ní máa pa á kú torí pé yóò wà ní ihò rẹ̀ kò ní jáde kò ní oúnjẹ jáde ibẹ̀ ni ó wà títí ebi fi pa síbẹ̀ ìyẹn ni pé àwọn kan padà máa jáde kúrò ní ẹ̀sìn yìí ní òdiwọ̀n díẹ̀ díẹ̀ ẹ̀ ṣíbúrán ziraan báán nígbà tó nígbà máa wá jáde tán wọ́n á jáde bọ́ sí inú nǹkan míì inú nǹkan míì yẹn ibẹ̀ ni wọ́n ti wá kan ìparun wọn ibẹ̀ ni títọ́ ti wá dé bá wọn torí pé ajílẹ́ntì ebi ni máa pa á kú sínú ihò rẹ̀ so kò sí ń tẹ́ rí ẹwí fún wọn wọn ò ní gbọ́ wọn ò ní gbà bàbá yìí Sheikh Abdulkadir al ni mò ń ka síra wọn lọ́wọ́ o ẹ̀yin ó sún fi kọ̀dìríyà ẹgbẹ́ bọ́ta alikisimu sani Al-Aqaid al firaqu Al-Islamiyya page ni mo ń lọwọ lọ́wọ́ yìí o bàbá yìí wá ń ka ọ wá mú àwọn àdìsí wá ó mú àwọn ọmụ wá ọmụ mú àdìsí kìíní wá ó mú kejì wá ó mú kẹta wá ó mú kẹrin wá hmm, títí fi wá ń ka yẹn àwọn àdìsí tó ń sọ pé àwọn mùsùlùmí ó padà mọ pẹ̀ka wọ́n mọ pín wọ́n mọ jáde kúrò ní ẹ̀sìn gradually gradually gradually títí wọ́n fi lọ kó sínú nǹkan míì tó dá sí pé ibẹ̀ ni títàn máa dé bá wọn bébí ṣe máa pa ajílítí kú sínú ihò rẹ̀ so hadith one rèé hadith two rèé hadith three rèé four five nìyí six rèé táwọn àdìsí yẹn ń sọ the same thing ẹja wa lọ sórí six yẹn wàá ní Abdullahi bonu Zaid láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Zaid an Abdullahi ibùnà Umar láti ọ̀dọ̀ Abdullah ọmọ Umar radiyallahu anhuma àwọn méjèèjì ní sọ̀hábà wọ́n gbà wá wọ́n ní kọ́ọ̀lá wọ́n sọ pé kọ́ọ̀lá Rasulullahi sallallahu alayhi wa sallam ànẹ́bì sọ wípé inna bani Isra'ila dájúdájú àwọn ọmọ Isra'ila ìfitáràkú àlá ihida wasabaina fúrukọ̀ àwọn pín sí ìjọ 71 wọ́n pín sí ìjọ 71 kan rèé o kúlù áfin náà rì gbogbo wọn ni ó sì wọná illa wáhídà àfi ìjọ ẹyọ kan nínú wọn wasatẹ̀fẹ́ríkù wúmọ̀ tí aláfàláfà tí ń wásàbà ìnà fúrukọ̀ ìjọ tèmi gangan lára òun náà máa pín sí ìjọ 73 sẹ́ẹ̀rí báyìí kúlù ààfin náà rì gbogbo wọn ni ó wọná ńlá wáhídà àti ẹyọ nínú wọn sọ́ọ̀ ń gbọ́ báwọn o. Hmm èmi alùsùnà ìwọ súfí ok èmi jẹ́ alùsùnà wàlìjàmá ìwọ jẹ́ àsúfí máa gbọ́ o sọ pé àti pín báwọn àti pín àdébì wa sọ pé a máa pín sí seventy three ok ọwọ́ ní gbogbo wọn ní ọ̀wọ́ náà àyàfi ẹyọ kan nínú wọn kọ́ọ̀lù wọ́n wá sọ pé wá máa tìlìkà àlìwá àdìdà ìjọ wo ìjọ wo lẹyọ kan náà tí ó wà lìjẹ́ náà kọ́lá sallallahu alayhi wa sallam ànábì wa sọ wípé man kana ala mithli ma ana alayhi wa ashabi ìjọ tó bá wà lórí irú ohun tí èmi ṣe àti ohun táwọn sọ̀hábà mi ṣe òní yóò wọ àlìjẹ́ náà ìjọ tí ó bá wà lórí irú ohun tí èmi ṣe lẹ́sìn àti ohun tí àwọn sọ̀hábà mi ṣe lẹ́sìn òní yóò wọ àlìjẹ́nà hmm. láàrin náà àwọn èèyàn àwọn alùsùnà àwa sọ pé alùsùnà ni wá wàlìjàmáà a sì pèrè àwa ní sàlàfíyùn tó túmọ̀ sí pé ohun tánàbí ṣe táwọn sàhábà ṣe làwa ń ṣe lẹ́sìn àwọn súfí náà àwọn náà tún sọ̀rọ̀ wọ́n sọ wípé áyà yìí ó sọ̀kalẹ̀ nítorí àwọn súfí ni áyà yìí ó sọ̀kalẹ̀ nítorí àwọn súfí ni áyà eléyìí ó sọ̀kalẹ̀ nítorí wírìdí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ọ̀nkálukú ni ń sọ pé ntàlẹ́bìsẹ̀ lòun ń ṣe ẹ̀wà máa gbọ́ o àdìsí yẹn ti parí báyìí o ok wọ́n sọ ẹ tó gbàdí sí yẹn wá àtìrínìdí àdìs four six àdìs four six àdìs eh, two six four two ibùnú mọ́jà three nine nine nine three ahmadu uh, volume three page one forty five lọ́wọ́ àbẹ̀ tọ́ bàbá wa bàbá wa Abdulkadir Jilani rahimahullah ẹ wá gbọ́n tí wọ́n sọ nígbà kan fẹ́ sàlàyé ọ̀rọ̀ wọ́n ní wàhálà ìfìtìrákù ṣé ẹ rí ìpínsíjọ ìjọ yìí ìpínsíjọ ìjọ seventy three yìí àlẹ́bí zakara hunna bíi sallallahu alayhi wa sallam eléyìí tànẹ́bì sọ yìí nínú àdìsí tá yìí lámúyẹ̀kún fi zamani yìí kò ṣẹlẹ̀ ní àsìkò ànẹ́bì o wàlá fi zamani abi bakiri kò ṣẹlẹ̀ ní àsìkò abubakiri wa umar àti umaru ṣẹ́gbọ́ wa usman àti usman wa ali radiyallahu anhum àti lásìkò ali ìpín ìpín tí wọ́n sọ yìí bàbá àbíkọ́dìrì jèlání wọ́n ní kò ṣẹlẹ̀ lásìkò ànẹ́bì àti ní àsìkò àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ṣẹ́ǹgbọ́n o péjì lè ti parí báyìí péjì lè ti parí báyìí o ọ̀ya ẹ̀já bọ́ sí next page. page one seventy four la wà yìí o ṣẹ́ẹ̀tì rí àlégúníyà lè tọ́ọ̀lì bí tọ̀ríkìlì hákì azawajalla láǹkà o tíra bàbá wa àbíkọ́dé àlìjìláni. àbíkọ́dé jìláni rahimahullah ó tẹ̀síwájú ó ní wàyínàmà káàna báadà takọ́bí muslimin wàlí àwọn. ó ní ìpínsí ìjọ ìjọ nínú ìsìláàmù yìí yóò máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọdún tó bá ti lọ lẹ́yìn ikú ànábì wàfáù ti sọ̀hábà àti lẹ́yìn ìgbà a bá ti mísì àwọn sọ̀hábà wàtàbíìn àtàwọn tábíìn wàlìfùkọ̀há àsàbọ̀há àtàwọn onífíkìú méjèèje fùkọ̀háhù alìmọ̀dínà àwọn onífíkìú mọ̀dínà wà òlàmáhù alìàmùsọ̀r àwọn onífíkìú ìlú wàfukọ̀ ha ìhá àti ọ̀làmọ́ ilẹ̀ àmsọ́r àwọn onímọ̀ ìlú àwọn àfáàlù àwọn àfẹ́sìn wàfukọ̀ ha ìhá àtàwọn onífíkì wọn àwọn amòfin ẹ̀sìn wọn kọ́rínán bàdà kọ́ríní lẹ́yìn sẹ́ńtírì tí sẹ́ńtírì bá ti gbéra wọn pọ̀n wàkọ́bdìlẹ̀ ẹ́límì bìmọ́tì yìí àti lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń gba ìmọ̀ kúrò lórí ilé ayé pẹ̀lú ikú àwọn onímẹ̀sìn ńlá ṣáríbí màtáńkọ̀lì làtán tí ó wà mọ́ ọkù díẹ̀ díẹ̀ nínú àwọn àfẹ́ẹ̀sìn lórí ilé ayé wahum àlefúrukọ anẹ́ẹ̀dìyà àwọn àfá àwọn yìí tí wọ́n jẹ́ àfẹ́ẹ̀sìn àwọn ni àlefúrukọ anẹ́ẹ̀dìyà àwọn ni igun tí ó là kúò bí fa fàhàbíbọ̀ lọ́hùn di na him aláwo wà máa fi wọn sọ ẹ̀sìn rẹ̀ aláwo yóò máa lò wọn láti máa dáàbò bo ẹ̀sìn rẹ̀ bàbá ní sàlàyé lọ́ba yẹn o ok bàbá ń wá mú ẹ̀rí wá nínú àdíìsì ó mú wá ó mú kejì wá ó mú kẹta wá ó mú kẹrin wá ẹ̀rí ok bàbá yẹn tẹ̀wájú o ẹ̀já tẹ̀wájú sí next stage. afẹ́ tẹ̀síwájú sí next page so tí a bá ní ká máa kàwọn àdísì yẹn a ní enough time this is the next page Chapter, page one seventy five bàbá yẹn continue ó mú àdìsí wá ó mú àdìsí wá ó mú àdìsí wá tọ́ bàbá yìí mú àdìsí yẹn wá ó parí sí ibi báyìí bàbá tó wá fẹ́ sàlàyé mi wọ́n tó wá bóòdì ẹ̀ sẹ́rí ẹgbẹ́ bẹ̀rẹ̀ bóòdì lọ́tọ̀ ó ní fọ́ọ̀sì lónìí àlàyé kan tún rèé o lábẹ́ bí ìjọ ànẹ́bì ṣe pín sí seventy three fàásìlù sàlásì fàásìlù sàlásì wàsàbáyínà fúrúkọ àṣàrọ̀ ó níṣẹ́ rí àwọn ìjọ ìjọ tánàbí mú wá tó máa pín seventy three yìí ìpìlẹ̀ pípín wọn àṣàrọ̀ tóun mẹ́wàá ni o ìyẹn ni pé ìjọ ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam tí bàbá yìí mú àdìsí wá lórí ẹ̀ pé ó máa pín sí seventy three seventy three yẹn ó máa jẹ́ látara ìpín mẹ́wàá ìpín mẹ́wàá ló pilẹ̀ rẹ̀ ìpín mẹ́wàá ló pilẹ̀ rẹ̀ so seventy yóò wá yóò wá di seventy three nípìlẹ̀ yóò jẹ́ mẹ́wàá yóò padà wá di seventy three ó wá fẹ́ ka àwọn mẹ́wàá ìpìlẹ̀ yẹn ẹ máa gbọ́ o ṣéwù abdulkadir jèlárì là ń kọ̀rọ̀ rẹ̀ o kìí ṣe ọ̀rọ̀ sheik ibùnú bá sì o mi ò ka ọ̀rọ̀ sheik ibùnú tẹ̀míyà mi ò ọ̀rọ̀ sheik abdulwahab mi ò ka ọ̀rọ̀ sheik ibùnú ọ̀sàìmínì gbogbo àwọn tẹ́ ẹ sọ̀dọ̀ ta yín mi ò ọ̀rọ̀ o ọ̀rọ̀ <laughs> yín ni mò ń kà o. ọ̀rọ̀ sẹ́yídù yín ọ̀rọ̀ ṣéèkù yín ó ní mò ń kà yí o hmm. tọ́ bàbá wa ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé ìpín seventy three tí ìsàmù máa pín sí yìí àbí rádà ìpín seventy three táwọn mùsùlùmí máa pín sí ìsàmù òkú sọ́nà kankan tiẹ̀ but ìwọ ló lè pínpín kúpín ló lè dìpín kúpín lọ́dọ̀ ara rẹ̀ so ìjọ seventy three tíjọ mùsùlùmí máa pín sí ìpìlẹ̀ gangan lẹ́yìn ikú ànábì yóò wá jẹ́ mẹ́wàá látara mẹ́wàá yìí òun ni wọ́n ti wá pín bàbá ìwá fẹ́ ṣe analysisi ní ìjọ yẹn fún wa ó ní nọ́mbà one ahàlùsúnà sotiri lájú ẹ o ṣé òrẹ́ ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí o nóbi ṣéèkì ibùnú tẹ̀míyà nóbi ṣéèkì bùnùbáàsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nọmba wà nú àwọn mẹ́wàá yẹn rèé alùsùnà nọmba tù wàlẹ̀ khawarij nọmba tírì wà ṣíà nọmba fọ́ wàlẹ̀ mọ̀tẹ́zìlà nọmba fáìf wàlẹ̀ múrìjìà nọmba sísì wàlẹ̀ mùsàbìhà nọmba sẹ́nìn wàlẹ̀ jahamiya nọmba eight wàdìrọ̀ríyà nọmba nine wànàjàríyà nọmba ten wàlíkùlàbíyà wàlíkùlàbíyà sóyè wa sheikh abdulkadiri alijilani rahimahullah wọ́n fẹ́ ṣe àlàyé bí ìjọ mùsùlùmí ṣe máa pín sí seventy three lẹ́yìn ikú ànẹ́bí wa muhammadu lẹ́yìn ikú ànẹ́bí wa muhammad sallallahu alayhi wa ó fi alùsùnà wàlìjàmáà ó fi ṣèkíní kàwáríjù ó fi ṣèkejì àwọn ìpìlẹ̀ ìjọ mẹ́wàá àwọn ìpìlẹ̀ ìjọ mẹ́wàá tó máa wá bí seventy three ìpìlẹ̀ àkọ́kọ́ alùsúnà ìkejì alìkàwárìj ìkẹta àṣìyà ìkẹrin alìmọ̀tẹ́zìlá ìkarùn-ún ìkẹfà alìmùsábíà ìkeje alìjahamiya ìkẹjọ adèrọ̀ríyà ìkẹsàn anajariya ìkẹwàá alikulabiya alikulabiya tọ́ bàbá wa fẹ́ sọ bàbá wa tẹ̀síwájú sọ̀rọ̀ pé seventy three làlẹ́dùn sọ pé yóò pè sí bàbá ìwà sọ pé mẹ́wàá ló máa jẹ́ foundation ló máa jẹ́ asilu lọ́ máa jẹ́ áṣìlù bàbá wa fẹ́ sọ bí gbogbo owó sí wá jẹ́ seventy three ẹ̀ máa gbọ́ o bàbá oní eh, sọ̀ràtù sábìkì ìsọnu àtọmọ rẹ̀ aládìsí wèrè àti gbogbo ẹ̀yin tẹ̀ ń dákọ̀ súnfí ẹ̀ máa gbọ́ àfa yín ló sọ̀rọ̀ ó ní fa alùsùnà tọ́ ìfàtòwò àdìdà ó ní ṣe rí alùsùnà o ìjọ ẹyọ kan péré lòun o alùsùnà tọ̀ ifá tún wà ìdàpọ̀ dáadáa ṣé òun ló sọ bẹ́ẹ̀ tó ti rí fàálù sunna tọ̀ ifá tún wà ìdá. ìjọ àlù sunna oní tiẹ̀ tọ́ ifá tún wà ìdá ni o òun ò ní pín kélekèle ìjọ ẹyọ kan ní òun so àwa àlù sunna ní gbogbo àgbáńlá ayé lónìí ẹyọ kan ni wa tó ọba jẹ́ àrùsùn náà o ẹyọ kan náà jọ gbogbo wa. ẹnìkan wá lè máa pèrè ní àrùsùn náà kó jẹ́ ìdè àán kọ́kọ̀ fi máa pàpè mọ́ra rẹ̀ o gẹ́gẹ́ bí irú àwọn Boko Haram gẹ́gẹ́ bí àwọn tẹ̀kìfìrí jamaatu tẹ̀kìfìrí wàlhíjìrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n alùsù na wàlìjàmá tọ̀ ifá tó wá ìdá ìgbẹ́jọ kan ni láyé. 1 out of 73 nìyẹn o ṣẹ́gbọ́ wàlẹ̀ kàwáàrídì àwọn kàwáàrídì hamsa ashara àfúrúkọ àwọn máa jẹ́ 15 wàlìkàwáàrí hamsa ashara fúrukọ àwọn kàwárídù àwọn máa jẹ́ 15 tá a bá ru ẹyọ kan mọ́ 15 kí ló dì ó di 16 wàlìmọ̀ òtẹ́zìlá sítú fìràkìn wàlìmọ̀ òtẹ́zìlá sítú fìràkìn ẹ dákun ẹ gbé kakulétọ̀ lọ́wọ́ o ọ̀rọ̀ ti di síro alùsúnà kárí ayé fa alùsúnà tọ́ ìfàkùnwá ìdá àti rí 1 out of 73 wàlìkàwárìj khamsa ashara fúrùkọ́ àwọn kàwárìjù àwọn máa pín sí fifteen àrùkọ́ ó di kíni ó di sixteen wàlìmọ̀tẹ́zìlá sítù fìràkìn àwọn mọ̀tẹ́zìlá àwọn máa pín sí mẹ́fà ẹ̀túrò mẹ́fà mọ́ sixteen ó di twenty two. wàlímúrìjìá múrìjìá rèé o wàlímúrìjìá ìsùnẹ́ta aṣọ́rata fúrukọ̀ múrìjìá àwọn máa pín sí méjìlá ẹ̀rọ méjìlá mọ́ twenty two ó di thirty four wàṣíà àwọn ṣíà ìsìnẹ́ta ní wàsàlà túwọ̀nà fúrukọ̀ àwọn ṣíà máa pín sí seventy two ẹ̀ eh, wọ́n máa pín sí thirty two ṣẹ̀tìrì wàṣíà ìnàtàní wàsàlàtù nàfùrùkọ́ ṣíà máa pín sí ìsọ̀rí thirty two ẹ̀rọ thirty two mọ́ thirty four kí ló jẹ́ ọgẹ́ sixty six wàlìjàhámíyà àwọn jàmíyà wànàjàríyà àti nàìjíríà wà dìrọ̀ríyà àti dìrọ̀ríyà ó di mẹ́ta ní àwọn ọjọ́ ìpìlẹ̀ o wàlìkùlàbíyà àti kùlàbíyà kúlù wáhìdá kúlù wáhìdá ìkọ̀ọ̀kan wọn fúrùkọ̀tàn wáhìdá fúrùkọ̀tún wáhìdá ìkọ̀ọ̀kan àwọn eléyìí jàmíyà 1 nàìjíríà dìrọ̀ríyà 3 kùlàbíyà 4 ẹ̀rọ 4 mọ́ yẹn ẹ̀rọ 4 mọ́ 66 ó di 70 ó di mélòó ó di 70 wà ní mùsàbíhà àwọn ìjọ mùsàbíhà sàlátù firakin àwọn máa jẹ́ àtirò 4 six ó ti di seventy wàlí mushabiha àwọn ọjọ́ mushabiha fàlàtò fìràkìn àwọn máa jẹ́ mẹ́ta tẹ́bárò mẹ́ta mọ́ seventy kí ló di ó di seventy three ah bàbá abdulkadir alijilani wọ́n gẹ̀ẹ́sì seventy three yẹn o wọ́n gẹ̀ẹ́sì yẹn o ah, àmọ́ sí ìrí súfì ah níbo súfì wá wà ah, àmọ́ sí ìrí ṣe bí ẹni lójú ayé ànẹ́bì ló ti wà nǹkankan àmọ̀rí súfì fàjẹ̀mí uzalika salatu wasabari ìnafurukọ gbogbo àpapọ̀ ń tà sírò yìí ó jẹ́ seventy three alama akabara bihi anabiyu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ànẹ́bì ṣe sọ àsọ́ọ́lẹ̀ rẹ̀ àti seventy three ta ni ó wà wà lìjẹ́ náà nínú àwọn ìjọ seventy yìí according to Sheikh Maulakum Sayyidukum Abdul Qadir Al-Jilani Wal-Kilani ẹgbọ́n tó sọ ó ní àmọ́ àlìfúrùkọ́ ànájìyà ní ti igun ní ti ìjọ tó máa là nínú kó wọná ànájìyà igun tó máa là níbi ìyá náà fàhíyà ahàlùsùnà wàlìjàmà à ẹ̀yin èèyàn tẹ́ wà lórí prógrámù ẹ bá mi ṣe alihamdulilayi ẹ táìpù alihamdulilayi ní times uncountable ẹ ṣe alihamdulilayi ní ọ̀nà tí kò ní ṣe é kà sheikh abdulkadiri alijilani ẹni tẹ́ ń sọ pé ẹ tẹ̀lé òun fúnra rẹ̀ ọ sọ pé àmọ́ àlefúrukọ ànájìyà ní ti ìjọ tó máa là lọ́jọ́ àlìkìyàmà tí ò ní wọná fàhìyà àhàlùsùnà wàlìjàmà à orúkọ yín ò sí lórí lístì orúkọ ń súnfí ò sí lórí lístì báyìí o ẹni tó bá sọ pé ọ̀tọ̀ ni tí wọ́n tú ọ̀tọ̀ ni tí wọ́n kọ ọ̀tọ̀ ni tí mo tú tí mo tú jáde mo fi aláòbí ọ dákun tú tiẹ̀ jáde fáyé mo kọ̀rọ̀ yìí jáde mo display fún yín látinú tíra àlègúníyà ti sheikh abdulkadir alijilani sheikh abdulkadir jilani yìí òun ló pín òun ló sọ àwọn ìpín ìpín tí ànábì sàsọ́lẹ̀ rẹ̀ pé ìjọ islam máa pín sí ọwọ́ ayọ̀ àwọn súfì ilẹ̀ pátápátá àwọn súfì ti gbọ́ àwọn súfì òwúlẹ̀ sí ní kí ni o inú agbo ìjọ ìsìláàmù ó yọ wọ́n dànù pátápátá from the beginning to the end ó yọ ìjọ ń súfì lẹ̀ pátápátá ọ̀rọ̀ ẹ̀ dàbí ìgbà tí wọ́n bá sọ wípé wọ́n fẹ́ gba òṣìṣẹ́ seventy three wọ́n ní wọ́n fẹ́ gba wọ́n fẹ́ yan ẹnìkan wọ́n fẹ́ yan ọba ṣẹ̀sì mọ̀ pé ẹnìkan ló máa jẹ́ ọba wọ́n wá ní káwọn èèyàn ó apply gbogbo ayé wá apply wọ́n wá shortlist seventy three out of uncountable names wọ́n shortlist seventy three ẹnìkan ni ó sì jọba out of seventy three wọ́n wá padà sọ wípé ẹni tí adé yẹ ẹni tí adé tọ́ sí ẹni tí adé kàn ó níta ní o ẹnìkan báyìí àpẹẹrẹ tí mo lè ń wà nù fún ti sheikh abdulkadiri alijilani tó sọ yìí so àwọn seventy three tí wọ́n yọjú pé àwọn ọ̀dọ́ba àwọn ọ̀dọ́ba àwọn ni alùsùn náà khawarij shia mutazila murjia mushabiha jahmiya diroriya najariya àti kuladiya ní ti alùsù náà ńgbà tó wọ́n yọjú ẹnìkan péré lọ́wá ní ti khawarij mẹ́ẹ̀dógún láwọn mutazila mẹ́fà murjia méjìlá shia 32 jamiya ẹyọkan nijariya ẹyọkan Diraria ẹyọkan wàlìkùlàbíyà ẹyọkan gẹ́gẹ́ bí alùsùnà náà ṣe jẹ́ ẹyọkan wàlìmùsábíyà àwọn jẹ́ mẹ́ta tá a bá ro gbogbo àwọn tó tó ń pìrìsẹ́ǹtì ara nǹkan fẹ́ jọba wọ́n jẹ́ seventy three nínú gbogbo wọn wọ́n yẹ̀ wọ́n wò ta ló gbádùn ta ló ní àlàáfíà ta lórí ẹ̀ pé ta lọ́pọlọ rẹ̀ pé ta ló dángájíá it is alusunna wal jamaa alusunna wal jamaa àwọn tí ò fẹ́ kan yọjú rárá tí ò yọjú sínú agbo ìsìláàmù rárá nínú àwọn ìpín 73 oṣù fi jẹ́ kan bẹ̀ wọ́n ò fẹ́ kan yọjú rárá wọn ò dojú rárá páàpáàntì wọn tí ń túmọ̀ sí wípé àwọn ìwulẹ̀ sàráàlú ẹrú ni wọ́n ṣe òkè tó máa fẹ́ tó máa fẹ́ yan ọba ẹrú ò gbọ́dọ̀ ẹrú ò gbọ́dọ̀ yọjú sára àwọn tó fẹ́ pìrìsẹ́ǹtì ara rẹ̀ fún ipò ọba àgbúrò amadíyà náà o àgbúrò ìjọ amadíyà o gẹ́gẹ́ bá ṣe gbúrò ìjọ súfí o èyí tí wá rí nígbàtí àáfàá yín gan tó yọ gbogbo yín dànù tó yọ yóò súfí lẹ̀ tó yọ amadíyà lẹ̀ tó tún yọ àwọn míì lẹ̀ èyí tí wá rí tẹ́yìn fi wá ń sọ wípé tí bàbá oní sọ̀látù sábìkì sọnù títí àìsí ń bẹ nínú ilé yín bàbá kẹ́ bẹ̀rù ọlọ́run ẹ má fi àgbàlagbà ara wọ náà ẹ má fi àgbàlagbà ara wọ náà ìwà aládìí ìsìwèrè má fi ọmọ kékeré ara rẹ wọ náà àáfàá yín àgbàre òun ló ṣàlàyé bí ìjọ ànẹ́bì ṣe pín sí seventy three ọkà orúkọ gbogbo wọn wọn ò dákọ súnfì mọ́ wọn ò dákọ ẹ̀yìn súnfì mọ́ àló ń súnfè tara àwa mùsùlùmí nípìlẹ̀ èmi ti sọ fún yín tipẹ́tipẹ́ onísúnfì dádúró lọ́tọ̀ ni àlejò ni wọ́n àlejò òun ló ń oh god oh my god ah ṣé àbíkọ́ díje lání ọlọ́ọ̀bá mi forí jì ọ́ ọlọ́ọ̀bá mi forí jì ọ́ ibikíbi tọ́rọ̀ ẹ bá kù sí torí pé èèyàn kì í rìn kórí mọ́ mí gbogbo ibi tọ́rọ̀ ẹ bá kù sí ẹ́ gẹ́gẹ́ bí ọmọnìyàn ọ̀rọ̀ bá mi forí jì ọ́ à ó parí ìjà ó ti yanjú ọ̀rọ̀ báyìí ó ti yanjú ọ̀rọ̀ afárádì sí wèrè bàbá oní sàrátù sábìkì sọnù sùlẹ̀mọ́ rọ́jí Suleiman Rọ́jí ọya ẹwà takò àfà yín Suleiman Rọ́jí ó kọ̀dìrí àníyọ ẹwà takò àfà yín ẹ̀yọ́ sì naa náà ẹgbà Abdulkadir Jilani ẹgbà láàfà gbogbo ilẹ̀ gbà láàfà gbogbo ilẹ̀ gbà ní wòlíì ẹwọ́ ọkọ̀ tiwa <laughs> látẹnu Sheikh Abdulkadir Al-Jilani mo dúpẹ́ Allahu mo dúpẹ́ Allahu mo dúpẹ́ alihamdulilayi ọpẹ́ mi ìdèní alihamdulilayi ọpẹ́ mi ìdèjì alihamdulilayi ọpẹ́ mi ìdẹ̀ta alihamdulilayi ọpẹ́ mi ìdẹ̀rin o alihamdulilayi ọpẹ́ mi ìdàrún alihamdulilayi ọpẹ́ mi ìdẹ̀fà alihamdulilayi ọpẹ́ mi ìdèje alihamdulilayi ọpẹ́ mi ìdẹjọ alihamdulilayi ọpẹ́ mi ìdẹsán alihamdulilayi rọbìlì alami ẹyẹ yẹn ah oh my god alihamdulilayi abdulkadiri alijelani ọ̀run rẹ̀ rẹ̀ abdulkadiri alijelani. ọ̀run rẹ̀ rẹ̀ o ọlọ́run ó jẹ́ ọlọ́run ọba ọba ni ṣé ní ọmọ àdìjẹ́ náà ṣé àbíkọ́dì lè ilé jẹ́ súnfí kọ́ wá sọ pé alùsùn náà wàlìjẹ́ máa nìkan ní wàlìjẹ́ náà kan ní náà igun ẹyọ kan ní náà igun ẹyọ kan náà bó tilẹ̀ ga sí pé ànẹ́bì gan sọ o òun gangan sọ o àmọ́ ọ̀rọ̀ àgbékalẹ̀ àbùkọ́dírì àlìjè yìí o ó ní àmọ́ àlìfúrùkọ́ àná ìjìyà ní igun tó máa là àná jíyà mínà náà rì igun tí ó là fàlìyà òun náà ni ah alhamdulilayi ẹ̀yin ènìyàn ó yẹ kẹ́ ó yẹ kẹ́ dúpẹ́ fọ́lọ́run gan ó yẹ despite the fact wípé Sheikh Abdulkadir Al-Jilani yìí ìmọ̀ pèrè ẹ̀ lóní súfí nítorí pé ìtumọ̀ tóun fún súfí òun ni ìtumọ̀ ẹni tó ráyé sá ẹni tó ráyé sá kìí ṣe sheik abdulkadir lani kìí ṣe òun ló dátọ̀ rí kọ̀ọ̀kọ̀ nìríyà sílẹ̀ o wọ́n parọ́ mọ́ ni o mo sì ń kó àwọn irọ́ tí wọ́n pamọ́ sheik abdulkadir lani mo sì ń kó bọ́ o ẹ rí i pé mo ń dákọ̀ abdulkadir lani before òní mo máa ń sọ pé tí n bá ti dákọ̀ rẹ̀ máa ní rahimahu lọ mo mọ tí mo ń sọ mo mọ tí mo ń sọ àwọn tí wọ́n sọ pé orí mi gbálẹ̀ orí wọn ló gbálẹ̀ àwọn tí wọ́n làwọn ṣubú tí wọ́n ní mo ṣubú ń balùwẹ̀ àwọn ni wọ́n ṣubú àwọn ni wọ́n jábọ́ lẹ́yìn ìyá wọn tí ẹ̀jẹ̀ ti rọ sínú ọpọlọ wọn tó ti wá yọ mú kọ́ Sheikh Abdulkadiri Alijilani rahimahullah bàbá yẹn nígbà tí wọ́n ń bẹ láyé akọ́mọ ń kéwù ni wọ́n akọ́mọ ní kí ó ní wọ́n wọ́n mọ kí ó tààrà tí ẹ̀yọ kan ṣoṣo tí bàbá láǹfààní àti kọ lójú ayé rẹ̀ òun ni àlègún níyà yìí inú tíà náà láti wá rí ọ̀rọ̀ tí bàbá yìí sọ wípé àmọ́ àlìfúrùkọ́ ànájìyà fàhíyà alùsùnà wọ̀lìjàmà bó tilẹ̀ gà sí kí bàbá yìí discuss ọ̀rọ̀ Súfí ibi tí wọ́n ti kó bá bàbá nìyí bàbá kan ń pèrè ẹ̀ lóníṣúfì ni bàbá ń pèrè ẹ̀ ní oníṣúfì ni bàbá ò bàbá ò ní àkídà kankan tí wọ́n gbé wá ẹ lọ ka tírà yìí ẹ lọ ka kísímù àkọ́ ní ojú àyè àkídà alùsùn náà wà lùdẹ̀má ni bàbá yìí fi rinlẹ̀ àkídà alùsùnà wal jamaa ní bàbá ìfihàn ilẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí mo ti sọ síwájú wípé lọ́jọ́ kìíní àná èdè jìbìtì èdè ẹ̀tàn làwọn ọ̀daràn yìí lò tí wọ́n fi sọ wípé aráyé ta ní jẹ́ súfí ẹni mímọ́ ló ń jẹ́ súfí alásùmọ́ ọlọ́run ló ń jẹ́ súfí ìdí tí irú bàbá yìí fi gbà pé kò náà máa jẹ́ súfí nù tí ẹ bá gbọ́ pé ibùdó tèmíyà ó yin àwọn súnfí àwọn bàbá tó ń yìn rèé àwọn bàbá irú àbàbà tó ń yìn rèé kì í ṣe irú àwọn bàbá oníṣàtò sábìkì ìsọnù yìí kì í ṣe irú wọn kì í ṣe irú àwọn bàbá ti ilẹ̀ Yorùbá tí súnfí ti báyé wọn jẹ́ wọ́n ti ṣe súnfí wọ́n ti ṣe kú súnfí táwọn wá ṣe yìí súnfí ó ń tọ̀rí kọ̀ ni. Abdulkadir Jìlání òun ò ṣe súfì ó ń tọ̀rí kọ́ súfì pé èèyàn ráyé sá èèyàn ráyé sá èèyàn ń ṣe àbíkáàrù tálẹ́bì ní a máa ṣe súfì ó ń tọ̀rí kọ́ wọn ò ráyé sá o ẹ wo bí ó ṣe ń fi aṣọ bú mi aládìsí wèrè ó ní mi ò ní ju aṣọ méjì lọ òun ń pààrọ̀ aṣọ èyí tẹ̀ ń pààrọ̀ aṣọ ẹ̀yin pèrè ayé ní aráyé sá èmi tí mi ò rásọ pààrọ̀ Ewa wá ń fi àìrásọ pààrọ̀ bú mi ẹ mọ̀ kẹ́mi gan mo ráyé sáhùn ẹni mi pẹ́ kí ni ẹ̀yin ń pààrọ̀ fìlà lójoojúmọ́ ẹ̀ fìlà five thousand ten thousand sórí ẹ bá lórí prógrámù ẹ àmọ́ ní ẹ̀yin èèyàn ẹ owó ni kẹ̀kẹ́ yìí rere o ẹ dáwó sí ètò yìí ní o báwa bá fèsì béèrè pé ẹ̀dáwó sí sí ètò ẹ̀ẹ́sọ dorin ẹ̀ẹ́sọ di èébú lánàá lánàá tó ṣe prógráàmù tó béèrè owó lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ àwọn múgùn rẹ̀ pápápá ẹnìkan fi twenty k ó fi ránṣẹ́ sí ọ ọyà àfihàn lánu òun da orí wọn rú òun dojú ọ̀rọ̀ rú mọ́ra wọn àtiwọ́ máwọn èèyàn lọ́wọ́ ẹ̀ ń ṣàbòsí ẹ̀ máa ṣe lọ ẹ̀ máa ṣe lọ ẹ̀ tí ẹ̀ tí gbọ́ nǹkan kan o ẹ̀ tí gbọ́ nǹkan kan ṣé ẹ̀ tí sọpọ̀ tírì ni mo wà yìí ẹ̀ tí gbọ́ nǹkan kan àní sùfì ìtọ̀rí kọ̀tẹ̀ àsùfíyá gátù tọ̀rí ikọ̀ kálàfàtì al-Islam sùfì ó tọ̀rí kọ̀ ọ̀tọ̀ ní sùfì ọ̀kan ní súfí ó ń tọ̀ríkọ̀ súfí ó ń tọ̀ríkọ̀ ni bàbá oní ìsọ́kù sádìkì sọnu súfí ó ń tọ̀ríkọ̀ súfí ó ń tọ̀ríkọ̀ ó ní gbogbo bàbá yín tán ni wọ́n ń ṣe súfí yẹn ọlọ́run ló mọ̀ọ́mọ̀ la sheikh adam samahata sheikh muritadọ abdulsalam tó ní pé súfí ó ń tọ̀ríkọ̀ náà ni bàbá ọlọ́run ló kó wọn tó bá dá sí tí bàbá lọ kú sínú sípíọ́tọ̀ yìí kọ́ ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní sínú ẹni tí ó máa tọrọ àforíjì fún bàbá àmọ́ ló ń kọ́ àwọn yọ tó dàbẹ̀ kọjá wọ́n rí ìnárí orí burúkú wọn wọ́n ní ha ha ha ẹ ń bá kú sínú eléyìí yóò di ọmọ náà yóò di ọmọ náà mi ò tiẹ̀ lérò pé bàbá gan rí ọ̀rọ̀ Sheikh Abdulkadir Jilani ìka ọ̀rọ̀ míì ni wọ́n rí ká tẹ́ fi yá ju súfílẹ̀ wọ́n láwọn ò ṣe mọ́ àwọn ti wá di alùsùnà wàlìjàmáà nígbà tẹ́ẹ̀tù mọ́ wí ẹ̀tún ní bàbá rówó ni ẹlówó láti Saudi Arabia ló bí bàbá tẹ́ ẹ mọ̀mọ́ zuhudu ẹ̀ sì tẹ̀rù ọlọ́run bàbá tẹ́ ẹ mọ̀mọ́ zuhudu bàbá tó dásí pé ọ̀pọ̀ ẹyọ kan ni mo mọ bàbá mọ̀ lójú ayé bàbá ọkọ̀ pijó ọkọ̀ pijó ìjẹ̀káìkò fọ̀ọ̀kan ní ń pè yùn ó ní mo mọ bàbá yìí mọ̀ tí bàbá fi kúrò láyé ọkọ̀ pijó ni bàbá tá a mọ̀mọ́ zuhudu ẹ̀tún fẹ́ bó kọ wọn jẹ́ ẹ̀tún ní sáré ló gbowó fún wọn ẹ̀ sì dẹ̀rù ọlọ́run àfààyìn abdulkadiri àlìjèlání ẹ̀wárí tó sọ ni ó ní àmà àlùfúrúkọ anájìyà fàhíyà alùsùnà wal jamaa bó ni ọba ṣe rí lọ́jọ́ tòní fún yín tọ́ba lọ dá sí pé tí bàbá ìlọ́kọ́ nu tí à ní pé àmà àlùfúrúkọ anájìyà fàhíyà àsùfìyù báwo ni ìbá ṣe rí èmi mọ̀ pé ẹ sọdún lónìí ni ẹ bá sọdún lónìí kálí bàbá yìí sínú tíà ó nìyẹn ká tó wá sẹ̀ máa fún wọn nẹ́kídù lórí rẹ̀ pé a kò rí bẹ́ẹ̀ o a kò sí gbá o a kò sáwó o tẹ́ẹ̀sì ní tẹ́ẹ̀sì gbọ́ ẹ wá wo tí bàbá wa sọ wọn ní àmọ́ àlùfúrúkọ ànájìyà fàhíyá àhàlùsùnà wàlìjàmà fàánà ìjọ tí ó ni ìjẹyọkan náà sì ni alùsùnà wàlìjàmá àà inú mi mọ̀dún lónìí o ọlọ́run o má bà mí jẹ́ o Allahu má bà mí jẹ́ Allahu má bà mí nú jẹ́ mama jẹun sọ pé ìṣe súnà yìí má Allahu má bà mí nú jẹ́ ó dùn mí tí mi ò mi ò mọ àwọn orin yìí kọ ó dùn mí ó dùn mí ta ni ó bá mi ta ni ó bá mi ta ni ó bá mi dúpẹ́ fọlọ́hún pé mo jẹ́ àlùsùnà èmi gangan èmi gangan ti dúpẹ́ fọlọ́n ìwọ náà wàá dúpẹ́ tiẹ̀ Sheikh Abdulkadir Al-Jilani tó tún wò tó wò ẹ tí àánú ọjà ọba wọn bẹ káàkiri ẹ lọ rà á page one seventy kílẹ̀ lẹ́yìn one seventy five abẹ̀rẹ̀ ní page one seventy three. akanu page 173 akanu page 174 so ngba dị de page 175 e wo ti baba so ama alifuruko anadia abi ba nti peli re ni e ti se bere kew ama e so be ama alifuruko tu anadia tu fadia ahlus sunnah wal jamaah bàbá wọn ní sàràtù sábìkì sọnù àfa aládìsí wèrè ọmọ rẹ̀ ọya ẹ lọ fún ara yín ẹ lọ pa alùsúnà wàlìjàmá ẹ lọ parẹ́nu tí a gún níyà kẹwàá kọ àsùfì yìí kẹkọọ bẹ kẹwàá kàkún wa ṣe ti gbọ́ àfáà yín àfáà yín sẹ́ni tó sọ ah alhamdulilayi kí lẹ́yìn fẹ́ sọ sí hello wa alaikum salaam. mo wà lórí ètò ni o. Ah, ok tó ká tẹ ẹ sáré wo díẹ̀ di àwọn yàrá sọ̀rọ̀ ọ̀jọ̀ máa yìí. náà. mo ká tẹ̀lé gbèsè tó bá tí kí ni ẹ bá wà lórí péjì ẹ pé mo pinnu stem rẹ ti ń sọ kínní. tó hmm. bá nínú péjì ẹ fún mi kí ẹ bá báwo ah, pdf náà ni ẹ eh, wo ni pdf ni mo lè sẹ́ǹdì ẹ. Ma sẹ́ǹdì ẹ̀. màá fi nọ́mbà yìí ni wọ́n mi màá sẹ́ǹdì ẹ̀ sí. Facebook péèjì mẹ́tẹ̀ẹ̀ta yìí ma sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Hmm. ta ló tún fẹ́ pè wọlé o ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni o ọjọ́ òní ọjọ́ ayọ̀ ní ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni ọdún mi tí mi ò ní ohun ohun ewì orin ooo ọlọ́mọ ṣàánú mi o ọjọ́ òní ọjọ́ ọpẹ́ ni o ẹ̀yin èèyàn ẹ pè wọlé ẹ̀yin ẹ pè wọlé ó yá ó yá ó ti sọ pé àmọ́ àná ìjìyà ó tún ó sí àmọ́ àná fàhíyá ahàlùsúnná wọ̀lìjàmáà à ìwọ torí rẹ bá wá burú torí rẹ bá burú bí orí èṣù ṣe burú lọ yọ ahàlùsúnná wọ̀lìjàmáà àkùn bẹ kó o fi àṣùfì yìí sí. lọ yọ ahàlùsúnná wọ̀lìjàmáà lọ́dún ara rẹ yọ kúrò ń bẹ kó wá fi àṣùfì yìí kó o fi sí i kí lóye fẹ́ sọ. So. hello sir. hello. ẹjọ èmi tí mo pè yín lọ́wọ́ báyìí nísìnyí tí mo ní màá pè lórí whatsapp nọ́mbà whatsapp tèmi ni láti ránṣẹ́ síbẹ̀. ẹ sálámọ̀ sí lórí whatsapp kẹwàá mẹ́kì rìkwẹ́sì yẹn torí àwọn nọ́mbà kọ̀ tó ti yé. ok all right ok sir. all right. ta ló tún fẹ́ pè wọlé ẹ̀yin Sufi tí orí yín bá fẹ́ burú tán ráúráú ẹ lọ dìlítì alùsùn náà wà lè jẹ̀mọ́ àpò òun ìwé àlèbú níyà kẹ wá fi àsòfin yúùnù kẹ fi síbẹ̀. tàbí ẹ sọ pé ohun tí mo kà yìí kò sínú tí àlèbú níyà mo ti dákọ péjì ẹ̀ fún ọ page one seventy three page one seventy four page one seventy five one seventy three ni bàbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n sì bá dé one seventy five kódà wọ́n tún kọ̀ǹtínú torí gbogbo àwọn ìjọ yẹn bàbá tún padà ṣàlàyé lórí ẹ̀ gbogbo àwọn ìjọ yẹn wọ́n padà ṣàlàyé lórí ẹ̀ àti bí gbogbo àwọn ìjọ yẹn bí wọ́n ṣe máa fún àlùsùn náà lórúkọ burúkú wọ́n wá ní gbogbo ọkọ̀ burúkú tẹ́ fún wa yìí o gbogbo ọkọ̀ burúkú tẹ́ fún wa yìí o kò mọ́ alùsùnà lára so kò mọ́ alùsùnà kò mọ́ lára tó ti yé ọyẹ ẹgbẹ́ wọlé ẹjẹ fún ítàìmù láàárọ̀ yìí ọjọ́ ọpẹ́ lọ́jọ́ tòní ọjọ́ ọpẹ́ lọ́jọ́ tòní ẹ̀yin oṣù fi ẹ̀yin tẹ̀ ń dà mí láàmú lẹ́yìn ọyẹ ẹgbẹ́ wọlé ẹ̀yin tẹ̀ ń dúnkokò mọ́ mi àáfàá yìí ló sọ̀rọ̀ yìí Sùlẹ̀mọ̀ rọ́jí pè wọlé báyìí pè wọlé pè wọlé ẹ pè mí àáfà yín ló sọ̀rọ̀ yìí àáfà yín ló sọ̀rọ̀ yìí Sheikh Abdulkadir Al-Jilani òun ló sọ pé àmọ́ àlùfùrùkọ anáàjìyà fàhíyà alùsùnà wàlìjàmà à kí mo sì máa pera mi mo ní mo jẹ́ ọ̀kan nínú áàlù sunnah wal jamā'ah ọ̀yá o ẹ̀yẹ́ ń sún fún ọyẹ ẹ̀pẹ̀ wọlé ẹ lọ yẹ tí àyẹ̀wò tí ò sí ń bẹ́ẹ̀ alábìsí wèrè tọba ti bọ́ta lónìí kàbítà kàbọ́ta fáwọn èèyàn kàbọ́ta kó o tún wá ṣe <laughs> ọgbọ́n jìbìtì bó o ti mọ́ dákéwú bó o ti mọ́ dákéwú ọ̀rọ̀ táyì ọ̀rọ̀ sí sheikh abdulwahab sọlánà ó sì tún dojú ẹ̀rọ máwọn èèyàn lọ́wọ́ bàbá láwọn ṣe súnfí rí nígbà táwọn rí pé súnfí ò da àwọn fi ilẹ̀ samatu sheikh murtada abdulsalam wọ́n ní wọ́n ṣe súnfí rí nígbà tí wọ́n rí pé súnfí ò fi ilẹ̀ tó bá gá sí ó jẹ́ ojú ọ̀nà tí yẹn máa sọ̀dọ́jọ́ ọkú ni wọn ò ní fílẹ̀ àmọ́ ẹ̀ńbà sọ súnfì tọ̀rí kọ̀ ẹ̀ńbà sọ súnfì tọ̀rí kọ̀ gbọ́yé ẹ̀ńbà sọ súnfì tọ̀rí kọ̀ tọ́tọ́ di ọjọ́ ọkú iná ní lọ àfáà yín àbùkọ́dìdè lání òun ló ní alùfúrúkọ̀ nàìjíríà báyìí àálùsúnà wàlìjàmáà mo ti sọ lẹ́ẹ̀kan wípé súfì mùjáràdù ọwà súfì zátù tọ̀ríkọ̀ ọwà súfì mùjáràdù ní tiẹ̀ àwọn ni zuhad musak obad àmọ́ súfì onítọ̀ríkọ̀ àwọn ni onítìjáníyà oníkọ̀dìríyà oníṣàbìríyà òkè àwọn oníkọ̀dìríyà oníṣàbìríyà onínàṣàmbàdíyà oníwẹ̀síyà oníkàlùwàtíyà oníkàtìmíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́ra wọn yẹn condemn ni wọ́n they are condemned they are condemned kò wá sí mùjáradù súfì máláyé kò sí mùjáradù súfì máláyé kò sí kò sí nàìjíríà mùjáradù súfì òun ni ẹni tó jẹ́ zahidu abidun nasikun ẹni tó ráyé sá tó ń sin lọ́wọ́ ọba rẹ̀ tí ń ṣe àwọn àbíká ọ̀tánẹ́bì ní a máa ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ ni súnfì mùjáládù kò síyìn láyé mọ́ súfí tí ń bẹ lónìí ó ní àsùfíyá zátù tọrí ikọ̀ àsùfíyá zátù àtọrí ikọ̀ súfí onítọ̀rí ikọ̀ tún sí mi jẹ́ súfí onítọ̀rí kọ̀ ní gbẹ̀láyé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ súfí lónìí pátá tí wọ́n láwọn jẹ́ ń súfí wọ́n èsè mú jádàdù súfí súfí ó ń tọ̀rí kọ̀ ní wọn súnfí ó tọ̀ níkọ̀ ni wọ́n àwọn lẹ́ẹ̀mọ́ gbọ́ tí wọ́n ní oníṣìdáníyà làwọn oníkọ̀dìríyà làwọn oníṣàgbèríyà làwọn àwọn ni wọ́n pọ̀ ń dẹ́ẹ̀mù pé wọ́n ṣe mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ọba àti ẹ̀wà jẹ́ súnfí mùdárádù gan ó kọ̀ ọ̀rẹ́ òjì ẹ̀sẹ̀ kan àbíà nínú seventy three ìjẹun kú sí ẹ̀ lórí ń bẹ́ẹ̀ ẹ̀ lọ́wọ́ ń bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ wọn ò rí yín kà rárá àtọ́ wọn ò rí yín kà rárá àtọ́ ẹ wá bọ́ sórí social media ẹ wá ń sọ wóróworó ẹ bá ti sí tọ́ọ̀ bá ti sí nínú ìṣìnà tọ̀ríkọ̀ tìjàníyà ẹ máa gbọ́n bàbá yẹn sọ. Tàǹgbọ́. Àgbọ́n nǹkan báhùn. Àfá yìí ò dákò Àfá yìí, Sheikh Abdulkader Jilari kò pín nígbà ń pín ìpè tí ìjọ ìsìláàmù pín sí wọn ò ti ẹ̀gúnlẹ̀ dákò oṣù fi. Nígbà wọ́n tún wá ń sọ ìjọ tí ó wà lìjẹ́ náà, alùsùn náà wà lìjẹ́ mẹ́hà ni. Ẹ ẹja mọ̀dágbére ẹ̀ á tún pàdé ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ á yanjú ẹ̀ pátápátá insha Allah. Hmm. ṣé ń tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì pàlẹ̀gẹ̀ náà rè tẹ́ẹ̀sì bẹ́ẹ̀ bí pẹ́pẹ́ yẹ yìí ẹ wo nǹkan ṣé ń tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì pàlẹ̀gẹ̀ náà rè ògèdè ó rọrùn. ṣe bẹ́ẹ̀ ṣe wà jọ́nà lè tẹ́ ń ṣe yàbẹ́ ń ṣe ranù ẹ̀ẹ́mẹ̀ sí èrè náà ni ara wa ni onísúfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ẹ̀ẹ́ ṣe ráyé náà ni ẹ̀ ti ṣe ráyé ọ̀rẹ́dì Ẹgbùn kan. Ṣé bí yóò ti wà ìjọ́nà lè tẹ́ ìdánwò yìí? Ṣẹ̀rí nǹkan bá ń. Ara wa ni oníṣúkì, ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàárín èèyàn wa ni. Èèyàn wa ni. Ẹwà àwọn èèyàn wọn. Ṣé tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì wà ìjẹ́ náà rèé? ṣẹ́sìn ìwà ìsìláàmù tó ní ká máa ṣe báyìí ẹjẹ́ máa fi ń panu Ara wa ni, oníṣúbí, wọ́n ti wà yí, ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa ni, èèyàn wa ni ara wa ni onísùnfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ṣé ìfẹ́ ṣe tẹ́sí wàlùjọ náà rèé ṣé ìsìláàmù lélẹ́ àbí ṣúbí ṣúbí ó ń tọ̀ níkọ̀. ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni. ẹwọ nǹkan ìjọ ní dóhùn wọn àti bàǹdírì ẹwọ nǹkan ṣé sáré bíi wọn bá lè ṣe àbí súpì tọ̀ríkọ̀ ẹwọ nǹkan àrẹ̀gẹ̀ ló ti kó sí láà bẹ́ẹ̀ rí ṣé nǹkan sáré bíi wọn bá lè ṣe. tó bí máa ń ṣe rẹ̀ ni ó ní tó bẹ́ẹ̀ bá sí wọn ṣúgbọ́n alágànà ṣíbi ń tọ̀ ríkọ́ alágànà ẹ wo nǹkan bí ṣe ń gbó àbẹ́ẹ̀ rí ẹ ṣe ń yanu ẹ bí ṣe ń gbó. àwọn ṣúgbọ́n tọ̀ ríkọ́ lẹ́ńgbò yẹn o àwọn nu wọn sàárè nu wọn o. ṣe rí báwọn. ẹ ṣèrà yín náà ni ẹ ti ṣèrà yín ọ̀rẹ́dì àfáà yín àbíkọ́rí ìjèlá ni kò sí mára àwọn tí ó wà lè jẹ́ náà fẹ́ rí nǹkan báhùn ẹ̀wọ̀n nǹkan báhùn ẹ máa ṣí èrè náà ni. èèyàn yín náà ní tẹ́tẹ̀lẹ̀. Yàrá ìgbà ẹlẹ́bọ túbí ó ń sọ̀rí pé ẹlẹ́bọ. Túbí ó ń sọ̀rí pé ẹlẹ́bọ ẹ̀rí ìdí sàárè wọn ti ń jó yẹn o ní forí balẹ̀ fún sàárè yẹn o pọ̀ bá lọ kú sójú ọ̀nà yìí wò ẹ̀ sọmọ lẹ́yìn àlẹ́bí wọ́n tún náwó fún sàárè abẹ́rẹ́ rí báwọn sẹ́rí ọ̀kan ní já sóhun ẹ̀wọ̀ nǹkan ẹ̀wọ̀ nǹkan wọ́n bó ń yanu wọ́n ti gbà process.